أوصيكم ونفسي بتقوى الله عز وجل حتى قولوا يرحمكم الله عباد الله واعلموا من مقابل الله سبحانه وتعالى أن يقدر على بعض الرجال الوفاة فيترك خلفه أولادا صغارا ويتيمم بفقد أصحابهم فهم في حال وحاجة ولذلك اعتاد به شارع وشرع من الحكام ما يثبت لهم حياة كريمة آمنة حتى يعيشوا بغيره عباد الله والكلام في أحكام اليتيم يسود لكن سأذكر لكم أهم المسائل المتعلقة بكفالة اليتيم قبل الدخول في هذه المسألة لابد أن نعرف من هو اليتيم فاليتيم في الشرع هو ما مات أبوه وهم دون البلوغ وبعد البلوغ لا يسمى يتيما عباد الله ففرض الأب أعظم من فرض الأم فالأب هو الولي على الأولاد فعليه واجب تربية وحفظهم وذل هذا له وتجب عليه نفقتهم ومسكنهم وقصوتهم وغير ذلك عباد الله كفالة اليتيم من أعظم القرب ومن أسباب دخول الجنة ومرافقة النبي صلى الله عليه وسلم في الجنة ولتعرف قال سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا وقاتل اليتيم في الجنة السبابة وأشار وأشار بالسبابة والوسطى ففرج بينهما رواه البخاري عباد الله واعلموا أن المراد الكافر اليتيم الخائف بأموره من نفقة وقطوة والتعذيب من مال الكافر وكذلك يدخل بكافر اليتيم كافر اليتيم كافر الأيدان عن طريق الجماعات الخيرية الموفقة أتفقنا هنا عليكم خيرين

ó ní kọ́dà bó ti dá wa ìjọ ni wá a sì ta láì mọ́ sí sani àmì olúwa ló ó ní a sọ kọ́ ó kiri jáde nínú gbogbo ọjọ́ nínú àwọn ọmọ ènìyàn tí mi fi ń dá láti tó kò dá pé تعملون بالمعروف وتنهون عن المنكر انت ní dáre bẹ́ẹ̀ bá ní tó dáa ẹ máa ṣe ẹ̀sùn máa fi àwọn èèyàn sí bẹ́ẹ̀ bá ní tí ò dáa táwọn èèyàn ń ṣe ẹ máa kọ̀ fáwọn èèyàn àwọn èèyàn máa kọ̀ ẹ wá nítorí pé ẹ sọ fáwọn èèyàn wọn ò gbọ́ ẹ wá dábẹ́ ẹ̀yìn ti bẹ́ẹ̀ ọlọ́run bá ń sọ pé àwa tá a jẹ́ ìgbà lẹ́nu sọ̀rọ̀ bá wọn àìwà sẹ́nu àwa lálórí tó bá rí bẹ́ẹ̀ ẹjẹ́ a máa ti fáàrí pẹ̀lú ẹ̀sùn wa lóba alhamdulilayi láì ẹ̀yìn ẹ̀rú sí ọlọ́run ọlọ́run ọba tó gbé ìlànà kalẹ̀ ó gbé kalẹ̀ pẹ̀lú ètò àwọn kankan bẹ táwọn rí nínú òfin ọlọ́run ọba tí ó jẹ́ kẹ́ni wá máa balẹ̀ wá tá a jẹ́ mùsùlùmí pé ìsìláàmù yìí ọ̀dọ́ ẹ̀ lójú wa ló sọ èé tẹ̀sìn tọ́ mi yàn mú tó bá bẹ́ẹ̀ ìsìn kan tí àwọn èèyàn mú fún ara rẹ̀ ni

sọ̀rọ̀ bá wọn tó pípẹ́ ẹ̀ṣẹ̀ lè dání tó yóò gbà bí àtìkà síbẹ̀ òtí bí láta ìrìnlẹ̀ kókó yóò gbà bí àtìkà síbẹ̀ ọlọ́run náà gbàgbé láti ìsìn kankan síbẹ̀ ní gbogbo alùbádà nínú àwọn ètò tọ́lọ̀ bá gbé kalẹ̀ pé a máa wáyé a sì máa kú ọlọ́run a máa wáyé a sì máa kú ìwá wáyé wa àti kú wa kò wáyé tó bá ti wáyé kò ní tó bá ti wáyé ó lè máa wà wá bẹ́ẹ̀ àmọ́ ọ̀nà ọ̀bọ̀ bàbá bá wà kọ́ máa wà kí máa ń fẹ́ rúgbà bá tó yẹ pé òun fa àwọn òun abẹ́ wà ń wọ́n mẹ́rin ènìyàn láyé bá bí ma abẹ́kúnjẹ́ bí àwọn ọmọ tí wọ́n tó bíbọ́ kán wá tọ́jú ọba aníkè ilẹ̀ ń gbà ọlọ́run wá ń ṣe nínú àwọn nǹkan tó wá kádà àlàlé rí ni pé tó jẹ́ pé ti wà nù àkọọ́lẹ̀ títí máa ń ikú máa ń tètè pa ọkùnrin kó tó ohun tó rẹ̀ ikú ọlọ́run bá ní ikú a máa tètè pa ọkùnrin kó tó ìyẹn ló fà á níjọ́ tí ọkùnrin bá ti wá kú jẹ́ nítorí pé àwọn ìjáàlù kọ wà mún àlànìsà ọkùnrin òun láti ṣe òpómúlé tọ́bá ní ìyẹn jẹ́ òpómúlé bá ti wó ilé tí mìíràn òun pé ilé bá ti rí ọkùnrin bẹ́ẹ̀ ilé òun dáadáa ní ó rí bá ti wá kú ìyàwó ti wà ní tó jẹ́ ní ọ̀nà ọba ó ti wá wà fún pèsè fún wa àwọn akùnlọ́wọ́ àwọn ọmọ ìlú ènìyàn ká pàtìsì ti bẹ̀rẹ̀ alùpùhàn ká lọ sí ìbẹ̀rẹ̀ sí àlẹ́bà Muhammad sallallahu alaihi wa orílẹ̀-èdè náà yàwó sallallahu alaihi ìyàwó pọ̀ bẹ́ẹ̀ ni pé kú afẹ́ kú afẹ́ ló fi ní obìnrin tí ọkùnrin tó bá ti kú àwọn ìyàwó rẹ̀ ẹlòmìnir bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ òun là ń pè ní ọmọ òrukàn jọmọ́ èyí tá a fẹ́ sọ̀rọ̀ lé lónìí òun náà lé àwọn òrukàn gan tó fi ìpìlẹ̀ nínú àwọn nǹkan tí ṣẹ̀rẹ́ ògbàgbé láti ṣàlàyé òun ni bẹ́ẹ̀ bá wọn mú ẹ̀sẹ̀ ẹ̀yìn àwọn máa kọ́mọ ẹ̀dàkùn tẹ́ ń ké pẹ̀lẹ́kàn yìí ẹ̀tọ́ kàbí tó wà nínú síra yìí fún wa ìyẹn ní ìwé tẹ́ ń lò àwọn ń lo ìlàáta ìgbé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìjọba yìí tẹ̀lẹ̀ sí wa kí ni solúsàn solúsàn yìí àwọn náà ń wà lóra wọn ń wò orí nínú ilé òkú ìwé wọn bọ̀dá bá jẹ́ mùsùlùmí àkọọ́lẹ̀ ń bẹ fún nínú síra wa ń bẹ nù alukuhan ń bẹ nù súnà gbogbo tó ní kan ṣe pẹ̀lú ọmọ òrukàn kùrọ̀ àlè sọ súnà sàlàyé ẹ̀

agbọ́ lẹ́nu àwọn obìnrin wọ́n lọ mọ orúkọ ayé bẹ́ wọ́n lọ mọ orúkọ ayé bẹ́ wọ́n gbọ́ ìlànà bí alábìnrin kan wá bá alábìnrin yóò láwọn ọmọ orúkọ wọn wá wọ́n tó méjì ó wá ní ọkọ̀ tó fẹ́ wọn ò tó rárá ẹni wọn máa ń pàdé kó ní pọ́blẹ́mù ló máa ń pẹ̀lú àwọn obìnrin

wọ́n sì náà ní sọ ọ̀rọ̀ àwọn ayéwọ́ sọ́kọ̀ kí ló sọ ọ̀rọ̀ yẹn lérí ẹ̀ nìkan tó wá nílẹ̀ àwọn ìyàwó rẹ̀ alẹ́bí ní àti sọ̀rọ̀ ìmọ̀ àìrá pẹ̀lú bó bá ti jẹ fún ìyàwó rẹ̀ jẹ ẹ adúlẹ̀ wọn ló ti jẹun à ń pè é gbogbo máa ti bẹ̀rẹ̀ fún bẹ̀rẹ̀ lọ́wọ́ bá àmọ́ lọ́pọ̀lọpọ̀ tí ìyá bá ti tó kú òun lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ òun tẹ̀láwùjọ wà yìí tẹ́ bá rí ọ̀pọ̀lọpọ̀ omi wọ́n ń ṣe wàhálà àwọn ẹni tọ́jú ọmọ ọkùnrin máa ń ṣe bẹ́ẹ̀ kó ló bẹ̀rẹ̀ ọ̀dọ́ àmọ́ náà ṣẹ̀rí àtọ́lọ́run bá sàmẹ́lì sọ̀rọ̀ bá wà lọ sàkà ẹ̀ńtẹ́ tó lọ́mọ olùkàn òun náà lẹ́ni tí bàbá rẹ̀ bá ti kú kí ló fà tó tó bàbá rẹ̀ òun ló ń sọ̀rọ̀ ẹ̀yàn lé lérí kókó lẹ́kọ̀ọ́ òun náà sì di agbára fún kókó lẹ́kọ̀ọ́ nítorí agbára ká ti fẹ́ pàdé bákan na agbára ká fún ní tí ó wọ̀ tí ó wọ̀ sọ ọmọ báyìí kú ìyá rẹ̀ kò sí ẹ̀kẹta kèé sàbùkù kèé ti ṣe ewu ọ̀dọ́ ilé ewu máa ti jẹ́ ọ̀dọ́ wọn ilé ewu àmáwùjọ ilé bùkátà lómi lọ́wọ́ iṣẹ́ táwọn tán ṣe ó pọ̀ jù wa lọ òun ní òní ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin iṣẹ́ lónìí ẹlò mínísírì àwọn olópọ̀ jù bẹ́ẹ̀ ẹwọ jíjà àwọn olópọ̀ jù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́jà wọ́n ti kọjá máa lọ́wọ́ omi lọ́pọ̀ lọ́jà gbogbo tó yẹ máa ń ṣe láyé omi lọ́pọ̀ bẹ́ẹ̀ nítorí àwọn ọkùnrin adúgbò yìí wá lè àṣe òun lọ́mọ òbí pàtó àkàkìtà ni ọkùnrin ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe náà ìgbà tí òṣèlú ẹ̀kọ́ ṣe ìyàwó rẹ̀ kọ́lé máa láà nígbòjú lè yí àwọn àrí obìnrin tó rẹ́ ní títọ́nítọ́ náà nínú ilé lọ́wà tẹ́kọ́mọ ìdáhùn ìyá ìdáhùn láwùjọ tá a wà yìí ní àwùjọ tó yẹ kí àwọn tá a jẹ́ mùsùlùmí àtàmójú ọmọ olùkàn mọ́ kálukú wa ń mójú ọmọ tiẹ̀ tó fọmọ olùkàn lẹ̀ àwọn ọmọ kí ọlọ́wọ́ bó fi wá nípa àwọn ọmọ yìí àwọn ọ̀pá ọmọ táwọn òtọ́jú yìí àwọn ọlọ́pàá máa dàmú àwọn ọmọ wa tá à ń tọ́jú wọ́n fún wọn ẹlẹ́kọ̀ọ́ tó yàn tó ọdún lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó ní èkó dáadáa ó lọ lé ẹ̀kọ́ ó lọ lẹ́rọ kékeré ọmọ gíga ó sì gbàwé ẹ̀ tó yanrantí ó wá rí ilé tó ti dáadáa ìmú wálé àmì ẹ̀wà ń sára dúgbò ní ẹ̀yà tí wọ́n lọ́jọ́ mọ́lú kan àwọn ọmọ yìí wọ́n padà máa dà mú àwọn ẹni pé ẹ̀kọ́ tí ẹ tí wọ́n gbà lọ́dọ̀ àwọn òbí sáà bí jáde fún orí kọ́ wọ́n wá dá wọn tọ̀ ń lọ́sàn lọ́sàn ọ̀sán kan orúkọ padà wọn náà wọ́n fi pa náà lẹ́kọ̀ọ́ nínú àwọn ọmọ tí ń ba àwùjọ tí wọ́n ń dààmú àwùjọ òun làwọn ọmọ tí wọn ò rẹ́ tí ó tọ́jú wọn. ìkọ́nà wọn ìkọ́nà wọn tàbí àlẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀ ẹ̀ tó kọ sàhábà náà. àkọ́wọ́ ọwọ́ tó kà tọ́ ọ̀dọ̀ ọlọ́wọ́ sàhábà rẹ̀ òun ló fi sí àkóso ìlú kan ní kó wọn jẹ́ gọ́fúnà nílùú tó sọ́kọ́ ọkùnrin yìí wọ́n wọlé náà kọ tí àwọn tó ń jẹ́ olóòtú lu nìkan kan wá ó gbégbé ìdílé ẹni tẹ́jẹ́ nọmba wọ́n tí ò lówó tí ò rí jẹ tí ò mú dáadáa wọn akọgbọ́ fún ẹ̀rọ àwọn èyí sábò tí o kèé pé gómìnà lọ ilé ìgbésẹ̀ àkọ́kọ́ mi ayọ̀ sí ààrẹ wọn kọ́ ọgbọ́ fún náà ó wá dọ́dọ̀ mọ́rù mọ́rù wa sẹ́kún tó mọ́rù mọ́ ìrìnà kò lè rí mọ́rù wa ju owó ńláńlá ó fi lè dìde ìgbà tó gbé dìde ó gbé mọ́ àmọ́ yìí ìgbà tó wọ́n yí wọn lọ́la ìdè alákùnrin ní inna lillahi wa inna ilayhi raji'un tó pé ìyàwó rẹ̀ gbọ́ pé oníṣẹ́ wọn ló wọlé wá ó ní pé àmì ìlú ni ó lámì ìlú ní tí ó bá yé yàtà lè yàmà ló wọlé wá bá mi ẹ ó ní yà á lé ta mẹ́jọ wọlé wá bọ̀ owó ló ní o akọ́wọ́ rẹ̀ lọ́wọ́ yájọ lé oṣù jáde ló ti owó owó rèé báwọn ìyàwó bá ti bẹ́ẹ̀ ní ìsàdáfẹ́ ẹ̀kọ́kọ́ wọ ìlú ọlọ́rin ìpínlẹ̀ fún ẹgbọ́n tó sọ ní tó sọ yìí mo fẹ́ kó máa dúró lórí ẹ̀mí ṣe àtìlẹ́mí náà àtàwọn ìyàwó àtìlẹ́ lókè tó bá yẹ pé àwọn ń ṣe bí àwọn ẹni tí ń ṣe àwùjọ orí àdàdà báyìí ọlọ́run ò dá ẹnìkan kó má jìyà kó jìyà láyé ọlọ́run ò dá ẹnìkan pé bí pa ó ti tèmi wọn kalẹ̀ ìwọ ò ní sẹ́ni tó ní òun lọ nípa ọlọ́ ọ̀sẹ́lá tó fẹ́ nìkan pé ó lọ kọ́ lọ́wọ́ rẹ̀ kó wá fún ó ní dànù wú ọmọ pé torí tí wọ́n jẹ́ ti pọ̀ kí lọ́ọ́ jẹ́ tilẹ̀ pọ̀ tó báyìí owó ti bẹ́ẹ̀ wà lómi kó máa ṣe kankan mọ́ ní ọgọ́rùn-ún ọdún kó máa ṣe kankan tó yóò wá ní kó máa jẹ orí ìmọ̀ nínú ìgbóhùn ìmọ̀ jẹ́ ní ìṣẹ́jú sábà máa ju àwọn tí ó sábẹ́ sọ yìí àwùjọ onígbà yìí o àwùjọ onígbà báyìí o kí lára mi náà

àwọn tó ń bẹ wọn ní àyàwó ní ọba láyé wà látàwọn láyé bó láti ṣe àpò yóò dá fún wọn á mú owó yìí wọn á ní ká kú gbogbo àwọn ògbó nǹkan àtàwọn tó ti okó wọn hà fún wọn ó tó padà sí ló ti bẹ̀rẹ̀ báwọn sábẹ́ àti ìgbéyìí yẹn. àníbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó àti ẹni tí bá ń tọ́jú ọmọ òrukàn àkàdà àníbà ìní wọ́n ṣe ń gbájú àlùkìyàmà àkàdà wọ́n ní wọ́n aṣáára bí a. àníbi wá tọ́ka pẹ̀lú ọwọ́ ìyọwọ́ tàbí pítàmì pàtẹ̀lá wàlúwùsọ̀ àfọwọ́ àárín àyè àníbi wá fi sára báwọn bí òpin ní àtẹ́ni tí ń tọ́jú ọmọ kan. ló òpó ọmọ kan. rẹ̀ anẹ́bí ní àjẹ́ ìlàrí ìjàmọ́ yìí anẹ́bí wá fi kàméjì ó fọ́ra pàlàfólẹ̀ díẹ̀ ìyẹn pé irú ẹni bẹ́ẹ̀ ò ní jìnà sí iṣẹ́ ìlànà ẹgbà wa sọ́dọ̀ lọ́wọ́ àwọn àwọn àṣẹlẹ̀ gbogbo wa ti lọ́gbà ìjẹ́nà sánẹ́bí wa nínú tí èmi wá ní jẹ́nà ẹ̀rùn nìkan kọ́ èyí tí èmi wá ní jẹ́nà àwẹ̀ nìkan kọ́ èyí tó pọ̀ jù nínú táwọn mi wá dáadáa láyé ìwà ni ẹ máa wà wọn tó wọ́n pé lọ́bàjá wà ní jẹ́nà lọ́bàjá wà láti jẹ́nà ẹ̀ẹ́rì pé ìwà ni wọ́n pé wọ́n rí ẹni tí ara ni wọ́n ti ń dún ọmọ nínú ẹ̀dá ọlọ́run tí yóò rí láyé tí yóò lọ fẹ́ máa sọ̀kò fún ní ọmọ gbàládá tí ẹ̀bá wọn tọ́mọ sọ afánàbí sọ lórí ajá ni alẹ́sọ̀ máàmù alẹ́wọ̀sẹ́lẹ̀ alẹ́mìnira nìkan kan yóò máa ti ajá òun ẹ̀gbọ́n ọ̀dá ajá gbogbo ẹ̀ máa ti ajá nínú yín ní kí wọ́n máa yọ ọ́nù tẹ́ dáadáa rẹ̀ ojoojúmọ́ yóò tó lè lórí sórí lápèjúwe ẹ̀dá kò sí ẹ̀mẹ́rin ẹ̀ ti láyé tó máa yọ tó bá lò pẹ̀pẹ́ ìyẹn bẹ̀rẹ̀ kí ẹ̀rọ ajá tẹ̀ máa fún kú gbẹ̀gbẹ̀ alẹ́sọ̀ ọlọ́run aléwọ̀sẹ́lẹ̀ ó ní torí ajá ń gẹ́gẹ́ tó fi yá ìjẹ́nà tó ju ajá ń sọ̀rọ̀ àforíjì mọ́nà sí foríjì àwọn sábẹ́ wá sí mọ̀ pé ọdún wọn ní dábà alẹ́bí ní dákẹ́fẹ́ gbogbo tó bá ti ní ẹ̀mí lára tí ni rábà kan tó mọ̀ títù mú kan tó mọ̀ ẹ mọ̀ rí dáadáa bẹ́ẹ̀ sì máa wà ajá nù nínú tọ́lọ́ fún òun kàrámọ̀ láyé òun sàkọ́lé fún olùpà ní Adam ọmọ orúkọ ní ẹlẹ́dọ̀ tí káàkiri báyìí wọ́n wò ọlọ́run fún òun ní wọn tí ó jẹ ó bẹ̀rẹ̀ lè gbó oúnjẹ jẹrẹ náà ajá ọlọ́run fún sì lágbára láti jọ wàhálà òun fẹ́ kẹ́kọ̀ọ́ bí àwọn ọmọ náà kó ọmọ mi islam wa òun ọmọ òun kan ran ẹgbẹ́jà òun yẹ ló fà á lànàbí sallallahu alaihi wasallam lórí fi ládá báńtà báńtà títọ́jú òun kan abẹ́lẹ́ ọba lè jọlá gbogbo àwọn tó títọ́jú òun kan láyé wọ́n sábà tọ́jú àwọn náà bá tọ́jú ọmọ náà wọ́n sọ́kọ̀ gbọ́dọ̀ alẹ́ nàbí Muhammad wa ala alihi wa sahbihi wa والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم أتوقف الله وبا عليكم في الله قولي أكين جاكم الله ونقول بسم الله محمد صلى الله عليه وسلم عباد الله ọ̀rọ̀ nípa àwọn ọmọ òrukàn olùdánsọ lọ́wọ́ tó ṣe ká máa ṣe lẹ́nu gbogbo balẹ̀ pé ẹ bá rí báwọn olùkọ́ tí ń sọ́fà láwùjọ tó wà yìí ẹ bá wọn sọ fún mi alẹ́ tó ní ìyá láyé tó ní bàbá láyé àti bí àti mú nira fún wa ẹ tó ní bàbá láyé àti wọ́ tó nira fún àti wọ́ bàtà tó dá tó nira fún kọ́dà ti ṣe ohun lérí alábọ́n gbà mí ẹni tó wà nira ńkọ ẹjá já fún wa ní òsínbẹ́lẹ́ ọdún wa náà alákòóso lọ bá arákùnrin yìí ń sọ fún àdébí pé òun mú ní pé òun mú ní gbọ́n àkùnrin ìgbà tí wọ́n ní òun ti dáadáa àdébí bá àwọn tó ọba akẹ́kọ̀ọ́ náà ọba ó jẹ́ kí bí rẹ̀ bí fún Ah, máa ń ti gbọ́ o ẹni lè bọ́ sáré jẹ́dá gbogbo àwọn olùkọ́ wà ẹni mọ́ lórí kí máa bọ́ wọn lé kàmá ìgbà tí ní bùkátà tí bá ti ń pa ń wá owó kan tó máa bọ́ rẹ́ látàkiri ah, ah, ọlọ́mọ́ra lẹ́nu ìgbọ́sọ̀ àwọn ọmọ tiẹ̀ ńlọ́gbọ́n tuntun bóòlù ọdún máa ń ṣe ọwọ́ àfọmọ ọmọ mi àkàn mú ọwọ́ àwọn ọmọ mi àkàn kẹ́ níjọ́ tí ọmọ èyí náà ọmọ ọmọ ọmọ ẹlẹ́rìí nígbà tó bá ti rí ìbànújẹ́ tó gbòmìnir

olúwa ní ẹ̀rí rí ẹnìkan láyé tí wàá kọ́ ọmọ òrukàn tí ó kó táyà pé alẹ́ nìyẹn fẹ́ tọ́jú ọmọ òrukàn àfẹ́jọ́ àmọ̀ pé dájúdájú òun ló wù mí kò yíyọ tó bá dájú pé wọ́n kú lóòótọ́ nínú àwọn tí ò yẹ kọ́ tí ò yẹ kọ́ kọ́ fojú kéré wọn òun ló ń kà ní lè ṣẹlẹ̀ sí wọn tó ṣẹlẹ̀ sí wọn èyí ó lè ṣẹlẹ̀ sáwọn ọmọ ìyẹn náà táwọn kò lè sí ọ táàbà wọn mójútó láwùjọ nítorí káwọn mójútó yìí

yóò lọ sọ́dọ̀ ìmọ̀mù fẹ́ tó fẹ́ fẹ́ da ẹ̀ sọ rẹ̀ lọ́wọ́ ìmọ̀mù mi ìmọ̀mù àlójẹ́ ní fún wa lóbi lọ sọ́dọ̀ pọ̀ mi sí báyìí ọwọ́ afọ́hún òye lọ síbẹ̀ bọ́dún máa ń tẹ̀lé sọ fún yìí wọ́n wá ní ọ̀fẹ́ ìjọ níbẹ̀ nílò ní ilé ní báyìí wá sílẹ̀ fẹ́ jẹ ló máa ń rò kí ló wà lẹ̀ ẹ̀ tẹ́tẹ́ fún. nígbà táwa náà bá tó islam bá tójú wa tó báyìí bí islam bá tó o látó ní tó kàn wọ́n lè kàn wọ́n náà o bí ó kàn wọ́n lè kọ́ náà rẹ o àbọ̀lẹ̀ fọwọ́ ẹ̀kọ́ yà títà ní tó máa bèèrè pé ó máa bèèrè lọ́tà pé tọ́lùmọ̀ bèèrè pé kí ní wá ń lẹ̀ wọ́n wá tó wá lẹ́yìn aníráìtì ọ̀gẹ̀dẹ̀ dòdó mẹ́lẹ̀ awárò ẹ̀yìn kó mélòó ẹ̀yìn wo lẹ́ni kó máa bèèrè lọ́wọ́ báwọn ń wà kó lè lọ́wọ́ lọ jí àdìgbére bí bọ́lọ̀ ti ṣe mùsùlùmí nù ọlọ́run ò dẹ́nìkan láyé kó máa jẹun ayé ọlọ́run ò dẹ́nìkan kó wá jìyà àwa ló kù sásìkò ara wa ilé yóò sí ẹgbẹ̀ wọn tó jẹ́ lọ́wọ́lọ́wọ́ Saudi Arabia kò ẹrù àwọn náà ń lẹ́ni tí ò lówó nù wọn kìí tí gbogbo náà fi ń ṣiṣẹ́ àmẹ́ wọn ò lè ráwọn èdè láíláí nítorí pé ti jù wọn débẹ̀ Islam wa tayọ kákírun ó tayọ kágbáwẹ̀ agbọ̀rọ̀ mójú àlámọ̀ rí ara wa ọmọ ìyá mi ti ń bẹ́lẹ́gbẹ̀ mi bóòlù ti da omi ẹkùn ojú rẹ̀ bóòlù ti ní ọba lójẹ́ lẹ́yìn máa dunnú bóòlù ń jẹ́ ìsìlámù rọ̀ ọlọ́run ju báyìí lọ aláìláìlọ́wọ́ tó lè yà mọ́ sọ́gbọ́n gbà gbogbo àwọn ilẹ̀ káà kọ́ mi tí ó nínú mọ́sánàgbọ̀ nínú kọ̀tá yìí ṣe yẹra fún ọlọ́ ọkọ̀ ilẹ̀ ọ̀sán nípa Muhammad ọ̀gbọ́n àwọn ọ̀sán náà ó ló máa ń lẹ́rìí pé òun lówó lọ́wọ́ àlejò wa kó owó kó jẹ fún ó tó padà lọ àlejò kó owó kó jẹ fún ní wọn lọ́wọ́ ẹgbẹ́ ló mọ́ àlejò ti sẹ́nà wà nínú

ẹ̀tọ́ rẹ̀ ni àwọn ẹgbẹ́ ọdún ìdẹ́gbẹ́ ní pé mo rí bà oko oṣù ọlọ lábẹ́ bá ń sọ fún láti jọ òun lábẹ́ ti dọ́kọ̀ pé láyé èyí tó kọ́ láyé èyí tó kọ́ abẹ́lọ́bà lè jọ ọlá tó bá dára ní ọ̀tọ̀bà àjẹ̀wọ́ ọlá gbogbo àwọn ọmọ orúkọ tí wọ́n sọ fún ọ̀tọ̀bà àwọn lẹ́kọ̀ọ́ ọlọ́ ẹjọ́ jẹ́ láàrọ̀tọ̀bà àwọn àjẹ̀wọ́ ọlọ́ sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdika أشهد أن لا إله إلا أنت وحدك السلام عليكم ورحمة الله وبركاته